ire ni mo fẹ́ bàbá lónìí. ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run ẹ káàárọ̀ níbi tí ẹ ti ń gbọ́ mi lórúkọ jésù ọjọ́ ayọ̀ ni ọjọ́ òní máa jẹ́ fún yín òpin ọ̀sẹ̀ yìí kò ní mú ẹkún wọlé yín o gbogbo ibi tẹ́ ẹ fẹ́ lọ lónìí ẹ lọ láyọ̀ lórúkọ jésù ẹ ó bọ̀ láyọ̀ ìjàmbá ó kéré tàbó tóbi kò ní ta yín ẹ ra àánú gbà ìyẹn ọlọ́jọ́ bí òní mo kí yín ẹ kú oríire ní ọjọ́ orí titun yìí ẹ ṣe àṣeyọrí titun lórúkọ jésù ẹ rí ohun rere tọ́ka sí orí yín ò ní gbàbọ̀dé májẹ̀mú ilẹ̀ ó bàjẹ́ láyé yín agbára àti dókè kó bà lé yín lónìí kẹ́ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí ṣe rere ó ti rí bẹ́ẹ̀ o ẹ̀mí gígùn àti àlàáfíà ọlọ́run yọ̀ǹda rẹ̀ fún yín ní orúkọ jésù olúwa wa ìwé sámúẹ́lì kínní orí ten ẹsẹ̀ fifteen àti sixteen ó ní máa kà kí n tó súre fún wa sámúẹ́lì kínní orí kẹwàá ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún àti kẹrìndínlógún bíbélì wípé arákùnrin bàbá sọ́ọ̀lù bá bí pé kí ni samuel sọ fún yín sọ́ọ̀lù dáhùn pé ó sọ fún wa pé dájúdájú wọ́n ti rí àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ náà ṣùgbọ́n sọ́ọ̀lù kò sọ fún un pé samuel sọ fún òun pé òun yóò jọba ògo ni fún ọlọ́run lókè ọ̀run láti àná ni mo ti ń bá wa sọ̀rọ̀ lórí pé àwọn ọ̀rọ̀ kan ń bẹ téèyàn máa bẹ́nìyàn sọ àwọn ọ̀rọ̀ kan sì ń bẹ téèyàn máa banú sọ ọmọ pé ọlọ́run rán mi sí ẹ̀yin kan lónìí ẹ ti finú wénú ẹ sì ń jẹ ewu ọlọ́wọ́ báyìí ṣùgbọ́n ọlọ́run ó kò yín yọ ẹ̀yin tẹ́lẹ̀ tí ì ṣe bẹ́ẹ̀ ẹ ká kẹ́kọ̀ọ́ ẹ wo bí tí a kà lónìí yìí Samuel sọ fún Sọ́ọ̀lù pé wọ́n ti rí kẹ́tẹ́kẹ́tẹ́ bàbá rẹ̀ bákan náà ó tún sọ fún un pé yóò di ọba Israẹli náà ìgbà tí wọ́n délé àbúrò bàbá rẹ̀ ìyẹn ọ̀nkù rẹ̀ ó pàdé ẹ̀ ó wá béèrè lọ́wọ́ rẹ̀ pé níbo lẹ ti ń bọ̀ ó wá dáhùn pé látọ̀dọ̀ Samuel wòlíì ni bí yẹn ṣe gbọ́ pé Samuel wòlíì ó mọ̀ pé yóò sọ ìran fún wọn ló bá béèrè pé kí ni wọ́n sọ fún yín bíbélì sọ pé níbi tá a kà láàárọ̀ yìí ó sọ pé Sọ́ọ̀lù sọ pé Samuel sọ fóun pé kẹ́tẹ́kẹ́tẹ́ bàbá òun táwọn ń wà pé wọ́n ti rí bíbélì wá wí pé Sọ́ọ̀lù sọ fún ọ̀nkù rẹ̀ pé Samuel wípé wọ́n jọba ẹ wo ọgbọ́n tí Sọ́ọ̀lù dá tó bá jẹ́ wípé Sọ́ọ̀lù sẹnu fèrè ó lọ sọ fún ọ̀nkù àbúrò bàbá ẹ̀ pé Samuel lòun ọ̀dọ̀ba ṣe rò pé yóò rọrùn kò lè rọrùn o torí àbúrò bàbá Sọ́ọ̀lù ó máa wò pé ah, ọmọ ẹ̀gbọ́n àwọn bọ̀ òun náà lè dìde ogun ṣùgbọ́n Sọ́ọ̀lù ò sọ fún un ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lónìí gbogbo èèyàn kéèyàn máa sọ ìran èèyàn fún ọ gbogbo èèyàn kéèyàn máa sọ ní tó fẹ́ ṣe fún gba ẹ̀mí Ọlọ́run láàyè kó darí rẹ mo tún tẹnu mọ́ àwọn ọ̀rọ̀ kan ń bẹ tó jẹ́ pé bánú sọ ni má bẹ́ẹ̀ yẹn sọ mo gba fún ọ ọ̀rọ̀ tó sọ tí ó kogun jà ò ní sọ ẹni tó finú wénú tó sọ̀rọ̀ fún tí yóò máa lo ọ̀rọ̀ rẹ láti fi jà ológun ò ní sọ̀rọ̀ fún ọ bẹ́ẹ̀nìkanni bá sì ń gbọ́ mi láàárọ̀ yìí tó ti sọ̀rọ̀ fún ọ̀tá ọlọ́run ó kó ọyọ ó dẹ̀ra àánú gbà ó yẹ tẹ́wọ́ ẹ jẹ́ ń súre fún yín mo gbàdúrà fún yín ẹ̀mí ọlọ́run kó máa darí yín ní orúkọ jésù ò ní bọ́ sọ́wọ́ ọ̀tá lórúkọ jésù gbogbo ẹni tí ń ṣe bí ọ̀rẹ́ ṣùgbọ́n ọ̀tá ni lábẹ́nú àṣírí ẹ̀ ó máa tú fún ọ ẹni tó rò pé ó lè máa ṣe ọ tó wà nídìí ogun ayé rẹ ọlọ́run ò fi ṣẹlẹ́yà gbogbo ẹni tó súnmọ́ ọ láti ṣe ọ ní jàǹbá lórúkọ jésù ọlọ́run tú àṣírí rẹ ogun ilé ò ní borí rẹ lórúkọ jésù ogun alájọbí kò ní borí rẹ yóò sì dára fún ọ lórúkọ jésù òpin ọ̀sẹ̀ yìí kò ní mẹ́kún wọlé yín ẹ ra àánú gbà àlàáfíà ní ìpínlẹ̀ yìí kí àlàáfíà ọlọ́run kó jọba ní nàìjíríà kí ọlọ́run kó wo ilẹ̀ wa sàn gbogbo ẹni tó ń gbọ́ mi láàárọ̀ àlàáfíà ọlọ́run kó jọba nù léyìn yóò rí bẹ́ẹ̀ yóò ṣẹ bẹ́ẹ̀ lórúkọ jésù kristi olúwa àti olùgbàlà wa èmi ni tiyín tòótọ́ jeremiah túnjí ọmọ òkunlọ́lá láti the african church olùsàn campground sam ewan estate nílùú abẹ́òkúta àlàáfíà ni fún yín. ire ni mo jí rí.